فذبرتكم على نفسه رحمة أنه من منكم سوءا بكانة وتاب من بعده وأصلها ثم قال لله وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين قل إني نريد أن أعبد الذين تدعون من دون الله قل يا أتبع آواءكم قد بلغت بكم وكان المرسلين على بينة من ربي وأسلمتم به فإني ما تستعجلون به إن الحسن إلا لله يقص الحق وهو خير الفاسدين قل لو أن عندي ما تستعجلون به لرفع الأمر بيني وبينهم والله أعلم بالظالمين Thank you.

أنزل الصلاة باكرا أيمان الله يومكم بلد الكذب إني بريء ما تعيشون كثيرا أدعو إلى شكر محمد يغفر في يوم يغير البني فالشمس شاهد والسرور مسرور إنسان رسول يقول يا أمان في يوم يغير البني فالشمس شاهد والسرور مسرور بسم الله الرحمن الرحيم أعوذ بالله العسيم وبوجهه الكريم وسلطانه القدير من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتقلبا لألفاظه وتعرضا لمهاده فإنه من أفضل الأعمال فسبه ما في الكراهة أفضل من المجد فجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون aii ha aụrụ kụ iri ha naharịrụ anịbụ miri ha wadu gpịbụ ii a wana-edo anịbụ miri ha paaụwahụ paịbụ miri aitanụụwa hụta do وأرسل أتني أدام وأعلام ومية تشبيه وجهاه وسيدة وسيدون ناصر بسم الله بسم الله الرحمن الرحيم

أنه من يعمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل بآياته ولتستبين سبيل المجرمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قل ضللت هدى وما أنا من المنفذين ó lè ní àlàbà yìí náà sí ìrìn ọ̀rọ̀ bí wákàtí tó ń bì máa ìdí máa bá sáàjì ló dàbí kí ìnílé ó túmọ̀ ìlà ìláàyè yàgò sùlẹ̀ akọ̀ fáwọn àìrí ìfáà ó ní láwá nà èdè náà pásítàgì ló nàbí yìí lápò ní àlẹ́ amúlù nà ìlérí wa báyìí nà fún wàláwà lọ́ọ̀rì. الحمد لله رب العالمين ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله الله أكبر الحمد لله الله هو الشر وقوم wanda wadarawa فسبحانه في ذاته وصفاته ويرزق في نفسه كل لا قبله أن ولا يماته ولا تشركه ìgbà náà bá ti dáríjì wọn. Wọ́n ni wọ́n ṣe àyè kẹ́. Ẹrú ẹlẹ́sẹ̀ ni gbogbo wa o. Ṣé ẹnìkan kan tó mọ́ ẹ̀yàn náà bá pọ̀ mọ́ o. Tó báyìí dá wa ti òní. Àdúgbàdàdà náà pé a ti bọ́ sínú ìlà kẹta. Ìyẹn ni ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn. nínú oṣù mọ́kànlá ọyọ pé nínú ẹ̀ láti rí òru lẹ́yìn láti lọ kọ́dé ọlọ́run ẹni ọba wọ̀ ọ́ ṣe kò nínú ẹni tó ṣe kò ń Àyà wa ìlú lọ́rọ̀ Láìdá wa sì ní, ó fẹ́ sọ fún wa nípa ìsìnkú láìdá àsámi. Orúkọ náà tó tó bí kò sí ọ̀kan tí ò tó ní nínú àwọn ọkọ̀ náà àwọn kò ní kéré ọ̀kan kan. ìwọ̀n ẹjẹ́ ká gba àwọn èyí tí àtẹ́lì tọ́ka yìí. gbogbo ohun tí à ń gbà yìí ká lọ tọ́jú rẹ o. bísímìlà. بسم الله الرحمن الرحيم وبه نستعين. فائدة أنفاني عن بريدة قال ẹni tí ó gba ọ̀rọ̀ ìwádìí buhari dátà ó sọ̀rọ̀ báyìí. Sọ̀mí àyẹ̀bí ìṣọ́gbọ̀n lọ́wọ́ àlejò àṣọ́dà rọ́jùlá ìyàkúrú. Ó ní ànábì wa Muhammad ọgbọ́ tí arákùnrin kan ti ń ṣe àdúrà yìí. Àwọn ọ̀hún mà. Ó pe ọlọ́run ọlọ́wọ́ ilé ẹgbẹ́ àlùkà. Dájúdájú o, mọ̀ ń sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ o. Ìhánlé aṣàrò àìlẹ́ta àṣà wọ́rọ̀. Pẹ̀lú pé mo nígbàgbọ́, mo sì jẹ́rìí pé dájúdájú ìwọ ni ọlọ́. Láàrínláà Àhàrò sọ́rọ̀ wọ́n ní ọba àṣó, ọba tí gbogbo ẹ̀dá ronú kàn. Alẹ́ni ìlàmù ìyá ní ti wọ́n láti yóò láti. Ọba tí ò bí mọ́tẹ́lì kan ò bí wọ́n láti yàgbó láàmù tó ṣe pé kò ṣe ẹnìkan kan tó jọ. yìí ni arákùnrin náà wí, ọlọ́run náà kà fi sílẹ̀ ìgbà tó wá dáná ní wà á gbọ́ sílà lónìí wà á gbọ́. ọ̀pọ̀ Rasulullahi sallallahu alaihi wa sallam. ìjọ tí ẹ̀mí òun àlẹ́jì ń lọ́wọ́ rẹ̀ lòún fi búra. لقد سأل الله باسمه العظم الذي إذا دعي به أجاب. ولا إجابة onítọ́kùnrin ìwé ó ní pàá ó ti pe ọlọ́run pẹ̀lú orúkọ tó tóbi èyí tó ṣe pé téèyàn bá ti pe ọlọ́run lọ́jà ọlọ́kùnrin ti pe ọlọ́run. Wàyíná súnmíra kí ni àpọ̀. Mọ́dà bẹ́ẹ̀rẹ̀ lọ forúkọ náà béèrè ìtàlọ́dọ̀ náà ọlọ́nà wo. Àkọ́yàwó Abúlá Owódà wà tó ń fi. Ibi tí wọ́n ti gba àdéhùn jáde ni tó ní bàyàbàyà. Ẹ jẹ́ ká tún gbọ́ ìkejì náà. Wàyíná ayé sọ bí ọmọ àbọ̀ máa ní ọkọ̀. Àmì ọ̀sìn lọ gba ilé ìwà, ó lọ ń bá mi yọ lóṣù ó sọ wípé ó ní ọkùnrin kan òun náà tó gbé ọlọ́run ọwọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ láì pé ọlọ́run ò ìní àlùkà dájúdájú èmi ń bẹ ọmọ tọrọ lọ́dọ̀ rẹ̀ ìhánilẹ̀ ẹ̀ka ìhàbù mo sì jẹ́ ìgbé dájúdájú Gbogbo tí ń ṣe ọpẹ́ wọ̀lú ní. Lẹ́ẹ̀rẹ́ àìlá àì. Kò sí nǹkan kan àbìrí ọlọ́run. Àìhàlẹ́rẹ́lẹ́rẹ́lẹ́rẹ́. Ọba aláàánú, ọba tí tani lọ́rẹ tí ìṣirè mú. Rẹ̀dí ó sọ́rọ̀ wá sí wa Ọba tó sọ pé ìwọ lọ fara dídá sánmà àti ilẹ̀, ó rí kan síwájú kó tó gbèsè ẹ̀ka nìkan. ذو الجلال والإكرام فكنتم يقالك يا حي يا قيوم pẹ̀lú ọlọ́run alààyè pẹ̀lú ọlọ́run bàtún dúró tí ò fara sẹ́yìn sẹ́yìn. àkọọ́lẹ̀ ẹ̀rí sọ́wọ́ ọlọ́run àlejò ọ̀sẹ̀lẹ̀. àlejò bá tún sọ̀rọ̀ kí ìkẹ́ àtọ̀là máa gbà. àtọ̀lẹ̀ ó lẹ́bí máa káà. ọlọ́run sàábà ǹjẹ́ lẹ́ẹ̀ tí ọkùnrin wúlò. Ọ̀lú àwọn ọmọ ọ̀túnlú ààrẹ. Wọ́n ní ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lọ́gbọ̀n o, àwákàn gbọ́ ní ó. Ọ̀lẹ́rí yọ́ sí ibi lẹ́yìn. Lẹ́bí ní ọba tí ẹ̀mí ìrún bẹ lọ́wọ́ rẹ̀ ló ń kúkúra o. Lọ̀mọ̀dá wọ́n á fi àwọn ọmọdé. Ó rí pàá ọkùnrin tí ó sọ̀rọ̀ ó ti pe ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó tóbi. Alẹ́ ilẹ̀ àjọ ìyàmí ìyàdáàmà. Ó ṣe pé ní bá fòókọ náà fi ọlọ́run yóò dá. Ọ̀yìnà àjọ ìyàmí ìyàtọ̀. Ní bá fòókọ náà béèrè ìrànlọ́dọ̀ ọlọ́run fún ẹni náà. Àbọ̀lẹ́wò aṣáàbò Súdàní. Àwọn aṣáàbò Súdàní, ọ̀rọ̀ yìí

kò sí ohun tí wọ́n lè tó wọ́n mú àti òní mú wá ẹ bá ní ẹ dákun làtàmì ni ẹ bá ní jẹ ẹ bá ní ẹ fún wa ní làtàmì. wọ́n àtẹ̀mí mọ́kùnrin rẹ̀ o mọ́kùnrin rẹ̀ o táwọn èèyàn wá tí wọ́n máa ń wá kiri ni o ó sì gbàgbọ́ wípé àṣánù ní lóòótọ́ náà lọ́wọ́ wa wá tẹ̀lé á wà àtúnṣe ọlọ́run lẹ́yìn báyìí ní ọlọ́run tó bá ń béèrè ọlọ́run ọlọ́run dà wà ní aláìníwá jánẹ́sì tí ó bá ní ka àkọ́kọ́ tí wọ́n ti ń kà á àwọn náà máa kàtẹ́ lé àjọ máa fi ọlọ́run. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم اللهم إني أسألك إني أسألك بأني بأني أشهد أشهد أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت لا إله إلا أنت الأحد الصمد الأحد الصمد الذي لم يجد الذي لم يجد ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد اللهم اللهم إني أسألك إني أسألك بأن لك الحمد لأن لك الحمد لا إله إلا أنت لا إله إلا أنت الحنان لمنان الحنان لمنان بديع السماوات والأرض بديع السماوات والأرض ذو الجلال والإكرام ذو الجلال والإكرام يا حي لا قيوم لا حي يا قيوم آمين á wà dákẹ́ á bọ̀ lọ́ọ̀ sọ̀rọ̀ orí àsìkò àdúrà náà wà aláàjì wa ajá náà sì ọ̀pá fún wa àwọn ọmọ sọ tí a fẹ́ fọ́lọ̀ má ṣe iyèméjì o má jẹ òórùn lọ́kàn rẹ pé àbí àdúrà ò gbà gbà pé bá bá tọrọ. ló ń bọ̀ ọlọ́ lọ́wọ́ ń lè wà lọ́wọ́. Náà àkọ́kọ́ ti nǹkan kan ṣáájú. A sọ pé rọ́bà Ọwọ́ wà máa kà á, ọwọ́ máa fi ọkàn wa, a máa fi bẹ̀lọ̀, gbogbo orí ayé àti bọ̀. Ìjọ bá wọ̀ ọ̀pọ̀ الله على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك لا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت الحجاج البجاج بديع السماوات والأرض ذو الجلال والإكرام يا حي يا قيوم آمين الفاتحة بسم الله الرحمن الرحيم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 Kákan, wọ́n jẹ́jà o. Ẹni tó sọ̀rọ̀, ẹni tá a gbàgbọ́ ní o. Èyí sọ̀fẹ́ náà, ẹni náà lè mú iṣẹ́ lápapọ̀. Wọ́n bọ̀rọ̀ bá lè kà báyìí. Gbogbo ọ̀nà tó ń gbàgbà aṣọ ní ọ̀yà òtún láwọn ọmọ wọ́n bọ̀ wọ́n bọ̀ ká wọ́n kọ́lẹ̀ náà nílé àti yòó. Àwọn àbọ̀ sí inú àkùránù báyìí. أعوذ بالله من الشيطان الرجيم وإذا جاء الذين يؤمنون بآياتنا قل سلام عليكم فقد ربكم على نفسه الرحمة أنه من يعلق منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم. قل وانصرف عن وإذا كان الذين يؤمنون بآياتنا Ọlọ́run nígbà tí ó bá dé wá bọ̀, àwọn tí wọ́n nígbàgbọ́ sí àwọn ohun àrísà ní wa, àwọn ní wá bọ̀. Bàbá ní sàlámù ni àwọn ẹgbẹ́ lórí àmọ́bìyàn sọ fún pé àlàáfíà fún yóò. Kàdára ọgbùn fún ààrẹ ìrìnà àbára. Ọba yín, ó ti kọ́ àkọsílẹ̀ ìkẹ́, léè tí ó ṣe fún yí, ó ti kọ́ sọ́jọ́ ààrẹ. A ń na oòrùn mẹ́rin àrìnà ní ọgbọ́n ẹni owó tó ṣe àìmọ̀kan, ó hùwà àìmọ̀kan

àní ẹnìkan ń sọ ẹ́nìkan pé wá yìí ọlọ́run àforíjì ọ̀ gbogbo nǹkan ọlọ́run sì ẹ̀yìn mẹ̀lẹ́kà tààlé léwu ló ń sọ pé òun ọlọ́wò ní foríjì ẹnìkan o ní foríjì ti foríjì òun tó wá sọ̀rọ̀ òun ẹwọ ń tọ́sọ ní ìsìn ọlọ́run àwọn tí wọ́n gba ayé àwa gbọ́ àwa náà láti jókòó ọlọ́run ní ẹwà tí wọ́n gbọ́ àlàáfíà fún ọba yín ti kọ àkọsílẹ̀ ìkẹ́ fún ara rẹ̀ wípé dájúdájú ẹnì yòówù fi ṣe àṣìṣe tó ṣiṣẹ́ sí ọ̀dà nínú yín tó wá ṣàtúnṣe ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà ó máa Ọwọ́ ìfọwọ́ foríjì, tó àríkà ló bá ṣe lòlè ayá. Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ń ṣe àlàyé àwọn àdísà ní wà. ولن سبيل سبيل المجرمين Nígbà bàbá bí ṣe bá ní pé ojú ọ̀nà àwọn ẹlẹ́fẹ̀ ó lè bá ojú hàn gédégbé tàbí ń ṣàlàyé àwọn ààrẹ àwàbá. Ó ní ìdíyé ìròyìn ìtura ní àmúdà ìlàrí ìlàta ìrọ̀rùn náà ní ìlú ìlà. Ó wá ní àmẹ́bì sọ fún dájúdájú òun ànábì wọ́n ti ṣe òun lọ́wọ́ pé bọ́wọ̀ ọmọ ọjọ́ fìfún nǹkan tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́run. Kúlá àtàrí wàhálà àwọn Lọ́rí àwọn ti sọ máa pé, èmi ò ní tẹ̀lé fẹ́nu yìí. Wọ́n sọ lárí kò ìdáwọ́ wà lẹ́rẹ̀ àrẹ̀ àrẹ̀ àrẹ̀ àrẹ̀ bóun bá fi lè tẹ̀lé bẹ̀ẹ́nu yín nígbà náà òun ti sọnù náà wọn ò jẹ́ tẹ̀lé rẹ̀ sọ́mọ̀nà wa. kò lè ní àlàáfà yìí náà ti ní rọ̀bí. ó lọ ní àlẹ́ mi sọ fún pé èmi ń bẹ lórí àrídájú kan àti ọ̀rọ̀ kan pàtàkì látọ̀dọ̀ ọlọ́run.

Wọ́n sì ló lóòrè jù ní ẹ̀tí máa ń ṣàlàyé ọ̀rọ̀. Olùlọ àìyẹ̀ ìdí mẹ́ta sáàtì lóòrè bí ní. Ọlọ́rin àwẹ́jì sọ fún ẹ pé dájúdájú tó bá jẹ́ pé ìkàpá àwọn lọ́wà ní ọ̀dọ̀ òun ní jẹni ohun tẹ́ ìkájú béèrè o. Láàmù ní ẹ̀yà amúrọ̀bá ilé bàbá ẹ̀dà mọ́. Bá ọ̀rọ̀ náà ìbá ti kùdá ti wáyé láàrin èmi àtàrí ní. Wàlọ́rọ̀ àlẹ́kùn ní sọ́ọ̀lì ní. Ìdájú ọlọ́run ló nímọ̀ ọgbọ́n àwọn alábùsí ò. eyi ẹlẹgbẹ́ wọn ọmọ kéwú torí ń a wí nípa ń lọ tọ̀hún sí bàbá sì dé sì gba bẹ́ẹ̀ náà ló dáa. ibi ọlọ́run ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà fún wa náà láti wá bẹ̀rẹ̀ ọlọ́run ní. Wàlàdínà فَلَوْ إِلَى مَا كَانَ مُضِيفًا إِنَّنِي أَرَادَ أَنْ يُجِينِي لِمَعْتِنَاتِيَا الحمد لله Olúwa ní wá ìdájá kàlàdínà yóò nìyàn nàbí ààyà tìnáà nígbà tí àwọn tí wọ́n gba àwọn ohun àrísà ní wa gbọ́ tí wọ́n bá wá bọ́ ọ pàkúníláhùn ọlọ́run tí ọ̀sán máa ní pé sáláàmù ni àlékún àlàáfíà ọ̀làkúnyọ àlàáfíà ọ̀làkúnyí kàtàbà rọ́pùpù mọ́ ọ. àlá náwùsì yìí ráàmà ọlọ́wọ́ bá ìdìkà kọ́ọ̀lẹ̀ ìkẹ́ èyí tí ó ṣe fún yín ó ti kọ́ọ̀lẹ̀ sọ́dọ̀ ara ọ̀lá ó ti dájú ẹ̀ nínú àwọn

mọ́ní àmìlà mi kún sú hámú bíjà àlàfin ẹnikẹ́ni tó bá ṣe ìwà ìmọ̀kan nínú òyìn òṣìṣẹ́ burú pẹ̀lú àìmọ̀kan mínímù àìsùn rí ní tàkábà láàyè òṣìṣẹ́ náà fẹ́ pé àìmọ̀kan ló fi ṣẹ́ súnmọ̀ dáàbà lẹ́yìn náà rọ̀ jáà. nígbà dị bá kú bá ọ̀sẹ́rì padà kó níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó dáfọ́nà mẹ́ta nìyí ánìò lẹ́yìn ìgbà tó ti ṣiṣẹ́ ó wá sẹ́rí padà kó wàá sílá àmọ́là ó ṣàtúnṣe iṣẹ́ rẹ̀. ọlọ́nífà ìnáwó ìgbàgbóòrò àyàwó àyàláàwù ẹni tí gbọ́nà tó tọ́ ṣẹ́wù gbàgbóòrò aláforíjì làbú yóò dáríjì rọ̀yìnmù yóò sì kẹ́ lèyí. wàfíìkìrá àti nìfàkìrì ayé pálímẹ́ǹtì ṣèlátà. wọ́n ní ọlọ́run ọ̀dà nídìí òun náà ni ntọ́lọ́run sọ. kà máa báyà náà máa ṣùkírà gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ọ̀rọ̀ tó wáyé yìí ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nufa nílùú a ń ṣe àwọn àlàyé àwọn àrísàmì wa nígbà ìnílò ayáàtì kùránì à ń ṣàlàyé àwọn àyà kùrán lìyẹ́sẹ́rà ní àkà kó lè bá àbójútó hàn àyà mélòdì lè pẹ̀lú òdodo wọ́n bá tàbí náà àti pé lè síta. sabiilu tori ikuli onye niile na oji o na awon eleese na onye oto naa nba haka ha ha na awon eleese ma nwato onye ri ona lo patosinida ni iwu a le dinwasi na abatiri onna pe àwọn ẹlẹ́ṣẹ̀ ọ̀nà tí wọ́n rèé o àwọn bá a tún gbá a lè jìnà sí ọ̀nà. ọ̀sẹ̀ ìkìlọ̀ àhàtìràn ìtàtà nìyàtì wàbí wúrà ìfọ̀ọ́ká nìyàtì. àwọn àkọ́ńtà sọ̀rọ̀ wọ́n ní àwọn oníkòrò àrùn ní lọ́dọ̀ àwọn aṣáàbùkùnrin wọ́n lè pè ní nísàlẹ̀ tí wọ́n sọ pé yásítà bínà èdè ọ̀sẹ̀ ní tásítà bínà yẹn. wọ́n lè yásítà bínà lẹ́bí ìrọ̀lẹ́gbọ̀dẹ̀ kí ọ̀nà àwọn ẹlẹ́sìn lè hàn. Àbẹ̀lẹ̀ tásítà bínà lẹ́bí ìrọ̀lẹ́gbọ̀dẹ̀ méjèèjì náà ló ọ̀kan náà ní gbogbo wọ́n sí bàtà bí ìdá ìgbọ́ọ̀bù nínà bíbí sọ̀nà láwà lọ́sọ̀rọ̀. sàbílà yẹn fún ní pátíà kó lè bá a sàbílà ìbílẹ̀ nínà ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ ọ̀wà ní jẹ́ sàbílù bá wọ́n ní olúwa ní ọ̀nà ìlú sọ pé ìnínú híètò dájúdájú wọ́n kọ̀ fún ni wọ́n ṣe lé ìwọ̀ fún ni a ní àbújá àdásínà tàbí múnà ìlú nìyà wípé èmi ọmọ jọ́sìn fún àwọn nǹkan bíi lẹ́yìn ìjọsìn fún lẹ́yìn ọlọ́ọ̀ àmìlúnà mílíọ̀nù dà àwọn ẹgbẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n sí léèwọ̀n débi mi ò gbọ́dọ̀ sí o. ó ní ànábì rẹ̀ kú sọ fún ẹ pé látàbù àwa àpò ní òní tẹ̀lé pẹ̀lú yìí o sí ìgbà gàtìhà nípa ṣíṣe àwọn ẹgbẹ́ ń tí ò ní ìdílé. tí mo bá fi tẹ̀lé ordinary ordinary to Islam parílà kámẹ́lú tó bá fi tẹ̀lé bẹ̀rù yín kò sí kọ́ ọmọ ọba yín nígbà náà òun ti sọnù tàbá wà náà. na owó ọjọ́ kan náà tó mọ̀nà mọ́ni fanilá kámánì. kúlé olúwa ní àmẹ́rì tó sọ pé ìní aláàbàyí láti ìrọ̀ bí èmi wà lórí àròjàre kan tó pàtàkì bàyáàmù àlàyé níjẹ́ bẹ́ẹ̀ tó yẹ ọba mi ló ti wá fákàtàbó tó ń bì bí ẹ̀yin sì pé nírọ́ ẹ pè nírọ́ ayéṣù aṣáájú tó ń torí pé ẹ̀yin ẹrú nǹkan pọ̀ mọ́ lọ́ọ̀dù máyìn bí máa bá ṣáàjì nínú àlẹ́ mi ní ń jẹ́ nǹkan tí bẹ̀rẹ̀ o ṣe é dáhùn pé wọ́n ó múyà wá ah. ó ń tàn lẹ́jọ́ bẹ̀rẹ̀ oṣù níkẹ́ àrùn tí ń ná ní ókèmù ní sáríkà ọ̀gẹ́rì ìdájọ́ ìyà àti nǹkan míì tí láàrínlá ọjọ́ náà lọ́wà yá kí lé ọ̀dá àmì àpọ̀. oní máa ń dájò jù ọ̀hún wà àìrú nípa ọlọ́run ní máa ń ya irọ́ kò lára ìgbóná. ìyá ń béèrè ayà máa ń gbẹ́nu Quran pé pé gan ni ń wọ́n قوم عيدا نهاك والحق من عندك فأنزل علينا حجارة من الحجارة أو الحجارة Súra àwọn ni a yà ẹjọ́, súra ẹjọ́. Gbogbo bá ṣe ọ ẹṣù Kùránù. Torí mẹ́jọ ìsátìlì Kùránù láwàá. ilé kéwàá kùránù gan láwà yìí arúgbó nílẹ̀ nílẹ̀ mi ká lè mọ̀ pé kùránù kan ṣoṣo lọ́lọ́run sọ a ní ń béèrè ìyà ya ń béèrè ìyà àwọn ìjáwọ́ lọ́lọ́ ní ìsìn à ń àwọn lọ bá gan Wá bá mi káyà yẹn kí gbogbo wa kájẹ̀. Wà ní mọ́ ilé àmúnà ìkàlẹ̀ àádà òwúwádẹ̀ náà pọ̀ ní títà bá àmúlé àlẹ́ ilẹ̀ ìgbà ọ̀ká ń gbìyà sàmẹ́ rí àmì ìfẹ́ ní àdá ìrìnàjì. Ọ̀nà ẹ̀ka ẹ̀dọ̀ wà ní ọ̀rọ̀ sí àwọn ọmọ àrùn tàbí وما كان الله معذبهم وهم يستغفرون أحياك الله أكبر الله أكبر Wọ́n bá mi pè lọ́kọ̀ kan, ayà ṣúra wọn ni. Ṣúwájú ìrànfà, ṣúra kẹjọ, ayà. Ọgbà àti méjì sí ọgbà àti mẹ́ta. Ọya. Wà ní wọ́n lè láàrín náà. Ọlọ́run nígbà tí wọ́n sọ pé ọlọ́wọ̀. ẹ̀rí pé àwọn fi àwa sọ́lọ́ à ń àwọn lọ bánàbí gan ni wọ́n wá ní ọlọ́run Ìgbàlẹ̀ àjọ ìwọ̀lẹ̀ àkọ̀gí ní. jẹ́ pé àwọn فأمطر علينا حجارة من السماء àwọn fẹ́kọ̀ ọrọ̀ òjò òkúta pa àwọn láti sánmà, àwọn ọ̀gbà ń tọ́. sọ pé wọ́n lọ ọwọ́ náà lọ ọ̀rọ̀ rẹ ní àwọn ọ̀gbà, àwọn ọ̀gbà. Lẹ́yìn dáwọn ọ̀gbà, àwọn retí Àwọn tàbí ẹlẹ́sẹ̀ lérò mí àwọn béèrè ẹwọ táwọn kèfè ní béèrè ọlọ́wọ́ ṣùgbọ́n ah Àwọn ọlọ́wọ̀ ọ̀jẹ́jẹ́ wọ́n yà báwọn. wà á ń tà sí igi mú láti ìwọ̀n ìgbà tó wà láàrin wọn. Ìwọ́n ní ọ̀bùrẹ́là tí ìbá ṣe ti ẹ ọ̀rọ̀ ti pamọ́ rẹ̀. Ìwọ́n ní ọ̀bùrẹ́là tó dájàgá bò wọn. Wọ́n Ọlọ́run ní gbogbo, kápá káà fóòmù mẹ́sàn-án. tó jẹ jẹ́ pé wọ́n tún àforíjì o wá o wá o gbogbo wọ́n yá ọba ó náà ni ànábì wá fèsì lọ́wọ́ fún adésì nínú súrásà ní àánì táǹkà lọ lọ́wọ́ sọ fún pé nǹkan o. ọdọ ọ̀hún ló wà ní lọ́kùn níyàlẹ̀ amúlù òun ìgbà tí bẹ́tìyà náà wáyé ṣùgbọ́n amúrù bẹ̀rẹ̀ ní wà fún àṣẹ ọlọ́run gbogbo ẹ̀ ọlọ́run wá ní wà nìyẹn gbogbo àwọn ọlọ́run ẹ wo bí ọkàn àwọn kèfèrí ìṣẹ́ṣe tó wọ́n ń tọrọ ìyàpẹ́ ọlọ́run ìyá rẹ̀ là ń gbé àwọn ọgbà ìyá ọlọ́run tí ò ní fàyàbalẹ̀ tí ò ṣe fàyàbalẹ̀ àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ ìyà tó lọ ń fi àmì ìyà hàn wọ́n wọ́n yára bọ́ sí ẹni tó kọ́kọ́ bọ́ sílẹ̀ tún bá nìí

Sọ́dọ̀ Ọlọ́run ní kò tí ì sí ìlú kan tó gbàgbọ́ nígbà tó kan ìyà. Wọ́n lè máa ń bẹ̀rẹ̀ lò

torí ọlọ́run ó ṣàánú wọn wọ́n ṣe àṣàṣọ́lẹ̀ fún pé ìyá ń bá ọ wọ́n láwọn retí ìyá fún ní òde olùmọ̀ lásìkò oní ẹgbàdùn lónìí ẹmọ ẹgbàdùn lọ́la ẹmọ tó bá dọ̀tún la yàgbàgbàgbà ní ọ̀yọ̀wọ̀ ìyàlá lọ́wọ́ lédè ìdè ẹ̀

sí àtàwọn eléyìí léèrè ṣùgbọ́n ọlọ́run ṣíbí àlúwò wá wọ́n ní wọ́n lọ wo yúnúṣà lé yúnúṣà ti pò lé ẹnìkan ni ẹ wá ọ yúnúṣà wọn a máa lọ wá àti rẹ̀ dáadáa o níṣẹ́ máa sọ ní kọ́lọ́wọ́ bá àwọn ọlọ́ọ̀bì kan o yúnúṣà ni òṣèlú o wọ́n bá gbogbo pátá nínú tọ́kàn ni pé àwọn ọmọ ayé àkọlọ́sọ. ẹran wọn wọ́n so mọ́lẹ̀ wọ́n kò náà máa ké adìẹ wọn kò sínú àgò wọ́n kò náà máa fi sí ẹsẹ̀ gbogbo àwọn dọ́lọ́sẹ̀ bínú àwọn abiyamọ wọ́n ní ẹfúngbàjá ẹfúngbàjá mọ́ ìran ẹgbẹ́jẹ̀ kọ́ mọ́ tó ẹgbẹ́ ọmọ ké ọlọ́run sì ká ìyà náà fún un láàrin láàrin kápọ̀ ọlọ́run ìkẹ́ rẹ̀ làwà fẹ́ àti àtìgbà kankan rẹ̀ tí ìyà ìkẹ́ náà sí ọlọ́run ìkẹ́ náà ni oṣù fún wa a ní àwọn akéde ẹjẹ́ ká fi sílẹ̀ kájú. Amen.